nínú ìwé róòmù orí kẹta ẹsẹ̀ kẹwàá bíbélì sọ wípé gẹ́gẹ́ bí a ti kọ pé kò sí ẹnìkan tí í ṣe olódodo kò sí ẹnìkan bíbélì sọ fún wa pé kò kí ń ṣe kò sí ẹni tó máa ń ṣe tó máa ń sọ tòótọ́ ní ojoojúmọ́ ní gbogbo ìgbà kò kí ń ṣe kò sí ẹni tí ó máa ń ṣe dáradára ọ̀ dáadáa ní gbogbo ìgbà nítorí pé gbogbo wa la ti ṣe kò ní kò sí ẹnìkan tí í ṣe olódodo kò sí ẹnìkan ní ìwé róòmù nínú ìwé róòmù orí kẹta ẹsẹ̀ kẹta lélógún bíbélì sọ pé gbogbo wa ni a ṣàtìsẹ̀ a sì di àbùkù àbùkù ògùn ọlọ́run bíbélì sọ fún wa pé mo ti ṣẹ̀ ẹ̀yin náà ti ṣẹ̀ gbogbo wa la ṣàtìsẹ̀ kò sí ẹnikẹ́ni tó sọ pé òun máa ń ṣe tòótọ́ òun máa ń ṣe dáradára ní gbogbo ìgbà gbogbo wa la ti ṣẹ̀ òfin ọlọ́run so ìkíní nìyẹn wípé gbogbo wa la ti ṣẹ̀ ìkejì ni wípé nítorí pé gbogbo wa la ti ṣẹ̀ èrè wà fún ẹ̀ṣẹ̀ èrè náà sì ni ikú bẹ́ẹ̀ni sì sọ nínú ìwé róòmù orí kẹfà ẹsẹ̀ kẹtàlélógún ó ní nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ ọlọ́run ní iyè tí kò ní pẹ̀kun nínú jésù kristi olúwa wa bíbélì sọ wípé nítorí pé gbogbo a ti ṣẹ̀ o wípé èrè punishment èrè èrè ẹ̀ṣẹ̀ yẹn ni ikú nígbà tí bíbélì sọ pé ikú ni èrè ẹ̀ṣẹ̀ kò kì í sọ pé ikú ara lásán ṣùgbọ́n bíbélì sì ń sọ nínú ìwé ìfihàn ó sọ̀rọ̀ nípa ikú kejì ó ní pé ikú kejì ibì kan ni ni ikú kejì yẹn ó ní pé bíbélì sì sọ pé adágún iná ni ni ni ikú kejì yẹn ìtumọ̀ rẹ̀ ni lake of fire ni ikú kejì yẹn ẹnikẹ́ni tí ó bá sì you know uh, ẹnikẹ́ni tí ó bá wà nínú ikú kejì yẹn ó máa jó títí láéláé kò ní kò ní lè lọ sí ọ̀run rere mọ́ kò ní lè kúrò nínú ikú kejì á máa jó títí láéláé ni bíbélì ti sọ uh, nínú ìwé ìfihàn ó ní pé ó sọ irú àwọn ẹ̀ṣẹ̀ téèyàn ní láti ṣe téèyàn fi máa lọ sí ọ̀run àpáàdì téèyàn fi máa lọ sí ikú kejì ó sọ nínú ìwé ìfihàn orí kọkànlélógún ẹsẹ̀ kẹjọ ó ní ṣùgbọ́n àwọn abẹ̀rù àti aláìgbàgbọ́ àti ẹni ìríra àti apànìyàn àti agbèrè àti oṣó àti abọ̀rìṣà àti àwọn eléke gbogbo ni yóò ní ipa tiwọn nínú adágún tí ń fi iná àti sulfuru jó èyí ni ikú kejì tí ẹ bá wo àwọn ẹ̀ṣẹ̀ tí ó sọ níbí ó ní pé àwọn tí ó ń ṣe àwọn ẹni ìríra àwọn apànìyàn àwọn tó ń ṣe àgbèrè ó sì ní àwọn eléèké ìtumọ̀ yẹn pé ẹni tó bá ti parọ́ ẹni tó bá ti ń parọ́ tí ó bá ti parọ́ rí òun náà ní láti lọ sí ọ̀run àpáàdì ọlọ́run fi ẹsẹ̀ yìí fi hàn wá ó ń sọ fún ó ń tọ́ láti sọ fún wọn wípé kò sí ẹnikẹ́ni tí ó lè lọ sí ọ̀run láti máa ṣe dáadáa torí àwọn míì lè máa sọ wípé ó oh, mi ò tí ì pààyàn rí mi ò tí ì ṣàgbọ̀yọ̀ rẹ̀ rí mi ò tí ì ṣe lè rí ṣùgbọ́n gbogbo wa la ti parọ́ rí èmi ti parọ́ rí ẹni tó bá sọ pé òun ò tí ì parọ́ rí òun parọ́ <laughs> so gbogbo wa la ti parọ́ rí gbogbo wa la ti ṣẹ̀ rí so uh, tó bá jẹ́ pé irọ́ nìkan la ti ṣe nínú ìgbésí ayé wa tá a dẹ̀ ti ṣe nǹkan kan míì tí kò dáa gbogbo wa ṣe bíbélì sọ wípé ọ̀run àpáàdì ló yẹ ká lọ bíbélì sọ wípé ikú kejì ló yẹ ká lọ ṣùgbọ́n bó tilẹ̀ wulẹ̀ jẹ́ wípé bí ó ti wulẹ̀ jẹ́ wípé ọ̀run àpáàdì ló yẹ ká lọ bí ó ti wulẹ̀ jẹ́ wípé ikú kejì ló yẹ ká lọ ọlọ́run ó fẹ́ràn wa kò sì fẹ́ ká lọ sí ọ̀run àpáàdì kò fẹ́ kẹ́nikẹ́ni lọ sí ọ̀run àpáàdì nítorí náà ni ó ṣe rán ọmọ bíbí inú rẹ̀ jésù kristi wá sí ilé ayé yìí láti kó fún wa. tagwa ni jésù kristi bíbélì sọ wípé jésù kristi ni ọ̀rọ̀ tí ó di ara bíbélì sì sọ wípé jésù kristi ni ọmọ ọlọ́run ní inú ìwé lúùkù orí kìíní ẹsẹ̀ karùnlélọ́gbọ̀n bíbélì sọ wípé bíbélì ń sọ̀rọ̀ nípa áńgẹ́lì tí ó ń sọ̀rọ̀ sí maria tí ó sì ń sọ̀rọ̀ nípa pé bí maria ṣe máa lóyún jésù kristi nǹkan tí wọ́n sì pè jésù ó ní ní ibí ó ní áńgẹ́lì náà sì dáhùn ó sì wé fún un pé ẹ̀mí mímọ́ yóò tọ̀ wá àti agbára ọ̀gá ògo yóò sì jìbò nítorí náà ohun mímọ́ tí a ó ti inú rẹ bí ọmọ ọlọ́run ni a ó máa pè so bíbélì sọ fún wa wípé jésù kristi wípé ọmọ ọlọ́run ni ni a ó máa pè bíbélì sọ fún wa pé ọmọ ọlọ́run ni jésù kristi nígbà tí jésù kristi wà baptized nígbà tó ṣe baptism bíbélì sọ wípé jòhánù baptize òun ni ó baptize jésù Christi. nígbà tí jésù kristi kúrò jáde dìde kúrò nínú omi bíbélì sọ wípé ẹ̀mí ọlọ́run wá sí wá wá kúrò láti láti ọ̀run ó sì sọ ó sì pé jésù kristi ni ọmọ rẹ̀ so bíbélì ń sọ fún wa pé ọmọ ọlọ́run ni jésù kristi nígbà tí jésù maria bí jésù Christi bíbélì sọ pé wúndíá virgin ni maria ó bí jésù kristi jésù kristi sì gbé ilé ayé yìí bíbélì sọ wípé kò ṣe ẹ̀ṣẹ̀ kankan bíbélì sọ wípé gbogbo nǹkan tó wù bàbá rẹ̀ ni ó ṣe gbogbo kò kò kò kò ṣẹ̀ kò ṣe òfin tí ò dáa ó ṣe nǹkan tí ọlọ́run sọ fún ó ṣe nǹkan tí bàbá sọ fún ọmọ bíbélì sọ wípé kò ṣe ẹ̀ṣẹ̀ kankan wípé olódodo ni jésù kristi ní ìgbẹ̀yìn ayé jésù kristi bíbélì sọ wípé ó kú ní orí àgbélébùú ó ní wọ́n sì sìn sínú túbú fún ọjọ́ mẹ́ta ní ọjọ́ kẹta bíbélì sọ wípé jésù kristi ó jíǹde lẹ́yìn ìgbà tí jésù kristi kú lórí àgbélébùú bíbélì sọ wípé ara rẹ̀ wọ́n sin sínú túbú ṣùgbọ́n ọkàn rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní soul ọkàn rẹ̀ ẹ̀mí rẹ̀ bíbélì sọ pé ó lọ sí ọ̀run àpáàdì àwọn èèyàn míì máa ń wá bẹ̀rẹ̀ pé jésù lọ sí ọ̀run àpáàdì bẹ́ẹ̀ ni jésù lọ sí ọ̀run àpáàdì torí bíbélì sọ wípé ọ̀run àpáàdì ipò òkú um, uh, hell adágún ni èrè ẹ̀ṣẹ̀ so tí jésù bá ń san èrè ẹ̀ṣẹ̀ fún wa òun náà ní láti lọ sí ọ̀run àpáàdì òun náà ní láti lọ sí um, hellfire so nígbà tí jésù kristi kú lórí àgbélébùú bíbélì sọ wípé ara rẹ̀ wọ́n sin sínú túbú ṣùgbọ́n ọkàn rẹ̀ lọ sí ọ̀run àpáàdì fún ọjọ́ mẹ́ta láti gba èrè ẹ̀ṣẹ̀ gba èrè ẹ̀ṣẹ̀ gbogbo àgbáyé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ṣùgbọ́n inú inú mi dùn inú wa dùn nítorí pé bíbélì sọ wípé ní ọjọ́ tẹ̀ka ọjọ́ kẹta ó kúrò ní ọ̀run àpáàdì ó jíǹde torí ọkàn rẹ̀ padà lọ sínú ara rẹ̀ ó sì jíǹde nítorí pé Jésù ti jíǹde jésù ti san èrè ẹ̀ṣẹ̀ fún gbogbo àgbáyé a ò ní láti lọ sí ọ̀run àpáàdé mọ́ nítorí náà nǹkan ẹyọ kan ṣoṣo nìkan láti ní láti ṣe láti lọ sí ọ̀run rere nǹkan ẹyọ kan ṣoṣo nínú ìwé àwọn àpòsílì uh, orí kẹrìndínlógún ẹsẹ̀ ọgbọ̀n àti ọ̀kanlélọ́gbọ̀n bíbélì sọ wípé ó sì mú wọn jáde ó ní alàgbà kí ni kí èmi kí ó ṣe láti là wọ́n sì wí fún un pé gba jésù kristi olúwa gbọ́ ìwọ ó là àti àwọn ará ilé rẹ pẹ̀lú tí ẹ bá wo ìbéèrè tí ọ̀gbẹ́ni yìí béèrè ó ń béèrè wípé kí ni nǹkan tí mo ní láti ṣe láti lọ sí ọ̀run rere kí ni mo ní láti ṣe láti là so exactly nǹkan nǹkan ṣoṣo gíro tí ó ní láti ṣe nǹkan tí ó ní láti ṣe láti lọ sí ọ̀run rere ni wọ́n sọ fún wọ́n sọ fún pé kó gba Jésù Kristi gbọ́ ó ní òun yóò sì là tẹ bá wò dáadáa ẹ máa rí pé wọn ò sọ fún pé ó ní láti ronú pé wàdà kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ wọn ò ní pé ó ní láti lọ ṣọ́ọ̀ṣì wọn ní pé ó ní láti ṣe baptism tàbí kó wà wà baptize wọn ní pé ó ní láti fẹ́ràn ọlọ́run láti lọ sọ́run rere wọn ní pé ó ní láti tẹ̀lé jésù kristi láti lọ sọ́run rere wọn ní pé ó ní láti ṣe òfin ọlọ́run láti lọ sọ́run rere wọn ní pé kó má pààyàn wọn ní pé kó má jalè wọn ní pé kó má ṣe lè láti lọ sí ọ̀run rere irú àwọn nǹkan báyẹn bíbélì sọ wípé iṣẹ́ ọwọ́ wa nírú àwọn nǹkan báyẹn ẹnikẹ́ni tí ó bá sì rò wípé òun ní láti máa ṣe dáadáa tàbí òun ní láti ronúpọ̀wàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ láti lọ sí ọ̀run bíbélì sọ wípé ẹni náà ní ìgbàgbọ́ nínú iṣẹ́ ọwọ́ ara rẹ̀ ẹni náà ní ìgbàgbọ́ nínú ara rẹ̀ kò ní ìgbàgbọ́ nínú Jésù Kristi. àwọn ẹ̀sìn mìíràn wọ́n máa ń sọ wípé èèyàn ní láti ronúpọ̀wàdà nínú ẹ̀ṣẹ̀ èèyàn nínú ẹ̀ṣẹ̀ ara rẹ̀ láti lọ sí ọ̀nà rẹ̀ àwọn mímọ sọ wípé èèyàn ní láti ṣe dáradára láti lọ sí ọ̀nà rẹ̀ irú ìwàásù báyìí ó ń kọ́ wa wípé ká ní ìgbàgbọ́ nínú iṣẹ́ ọwọ́ wa ó dẹ̀ ń kọ́ wa wípé nítorí iṣẹ́ ọwọ́ wa la fi máa lọ sí ọ̀run tàbí la fi máa lọ sí ọ̀run àpáàdé irúwọ́ nìyẹn ẹnikẹ́ni tó bá gbàgbọ́ bẹ́yẹn á lọ sí ọ̀run àpáàdé nítorí pé kíni nítorí pé ìgbàgbọ́ nínú nǹkan tí Jésù Kristi ṣe nínú sí ọwọ́ Jésù ni a fi lọ sí ọ̀run rere àwọn míì náà sì máa sọ wípé ah eh, ok wípé a ní láti nígbàgbọ́ nínú Jésù Kristi a sì ní láti ṣe dáadáa láti lọ sí ọ̀run rere wípé a ní láti ṣe méjèèjì wípé a ní láti ní ìgbàgbọ́ nínú Jésù a sì ní láti ṣe dáadáa láti lọ sí ọ̀run rere irọ́ nìyẹn nítorí pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wọ́n sọ pé kéèyàn nígbàgbọ́ nínú Jésù Kristi àti iṣẹ́ ọwọ́ wa rárá èèyàn ní láti fi gbogbo gbàgbọ́ téèyàn ní nínú Jésù Kristi nìkan ṣoṣo gẹ́rọ téèyàn bá ti nígbàgbọ́ bẹ́ẹ̀ yẹn nìkan lèèyàn máa là nìkan lèèyàn máa ní ọ̀run lọ sí ọ̀run rẹ̀ torí bẹ́ẹ̀ náà ni àwọn àwọn míì àwọn ẹ̀sìn míì àwọn ẹ̀sìn míì wọ́n máa sọ wípé àwọn nígbàgbọ́ nínú Jésù àwọn sì wọ́n sì máa sọ pé àwọn sì nígbàgbọ́ nínú òrìṣà àwọn nígbàgbọ́ nínú Jésù àwọn sì nígbàgbọ́ nínú Ọbàtálá tàbí Ṣàngó tàbí Ọya tàbí ọlọ́run mìíràn níwọ̀n ìgbà tí èèyàn ẹnìkan níwọ̀n ìgbà tí èèyàn bá nígbàgbọ́ nínú ẹlòmíràn àfi Jésù Kristi ẹni náà máa lọ sí ọ̀run àpáàdé so Bíbélì sọ wípé gba Jésù gba Jésù Kristi nìkan ṣoṣo kí n gbọ́ ẹni náà sì lọ sí ọ̀run rere so tá a bá fi gbogbo ìgbàgbọ́ wa sí orí Jésù Kristi nìkan tá a mọ̀ pé nítorí nǹkan tí Jésù Kristi ṣe tó fi kú lórí àgbélébò tó sì tó sì tí wọ́n sì sìn tó sì jíǹde lọ́jọ́ kẹta tá bá mọ̀ pé nítorí ìdí yẹn kan ìdí yẹn ni a ṣe ń lọ sí ọ̀run rere ẹni náà máa lọ sí ọ̀run rere torí ẹ̀ lọ́ ṣe sọ pé gba Jésù Kristi Olúwa gbọ́ ìwọ sì là ní ìṣẹ́jú ní wákàtí tàbí ìṣẹ́jú téèyàn bá ti fi gbogbo ìgbàgbọ́ ẹ̀ sí orí Jésù Kristi nǹkan tó sì sọ pẹ̀lú ẹnu rẹ̀ Bíbélì sọ pé ẹni náà là àti ọjọ́ yẹn àti ìṣẹ́jú yẹn ni ìgbàlà yẹn ti bẹ̀rẹ̀ ìgbàlà yẹn kò dẹ̀ ní tán láéláé torí bíbélì sọ wípé kò ní nípẹ̀kun torí pé everlasting ni ó máa máa lọ títí láéláé nítorí náà tẹ bá wò nínú ìwé Jòhánù ẹsẹ̀ kẹta orí kẹrìndínlógún Jésù Kristi ló sọ ọ̀rọ̀ yìí ó ní nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni pé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kì yóò ṣègbé ṣùgbọ́n yóò ní ìyè tí kò ní pẹ̀kun kí ni ìtumọ̀ ìyè tí kò ní pẹ̀kun ìtumọ̀ rẹ̀ pé ó ní ìgbàlà ìtumọ̀ rẹ̀ pé ó ní everlasting life ó ní pé kò ní pẹ̀kun torí pé kò ní kú mọ́ kò ní kú mọ́ ìtumọ̀ rẹ̀ ni pé kòkòkò kì í sọ pé ikú ara ló ń sọ torí gbogbo a máa kú ikú ara ṣùgbọ́n ó ń sọ pé kò ní kú ikú kejì nǹkan tó sọ nìyẹn kò ní lọ sí ọ̀run àpáàdé kò ní lọ sí ipò òkú kò ní lọ sí um, adágún iná ó máa lọ sí ọ̀run rere torí ó ní ìyè ó ní ìgbàlà ó ní ìyè tí kò ní pẹ̀kú. tẹ bá wò dáadáa jésù sọ wípé ẹnikẹ́ni tí ò bá jalè kò ní ẹnikẹ́ni tí ò bá pààyàn kò ní ẹnikẹ́ni tí ò bá para rẹ̀ kò ní ẹnikẹ́ni tí ó bá wà baptized tí ó bá ṣe baptismu ló máa ní ìyè tí kò ní pẹ̀kùn rárá jésù sọ pé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kì yóò ṣègbè kùnú lọ sí ọ̀run àpáàdì ṣùgbọ́n yóò ní ìyè tí kò ní pẹ̀kùn. so níwọ̀n ìgbà téèyàn bá ti fi gbogbo ìgbàgbọ́ ẹ̀ lórí jésù kristi ẹ̀ẹ̀kan ṣoṣo gílò ni ni kíní yẹn láti ṣẹlẹ̀ bí bí bí ó ṣe wà ní ilé ayé yìí tó jẹ́ pé bàbá wa àti ìyá wa wọ́n bí wa ní ẹ̀kan ẹ̀kan ṣoṣo gílò ni wọ́n bí èèyàn wọn ní ní láti tún ẹni náà bí wọn ní ní láti tún ẹni náà bí wọn ni ní láti tún ẹni náà bí ẹnìkan ṣoṣo ni bàbá àti ìyá máa ń bí ọmọ ọmọ ọmọ yẹn ọmọ kan ṣoṣo gẹ̀rọ ẹ̀kan nìkan ló ti máa ń bí bẹ́ẹ̀ náà ni lẹ́yìn ìgbà tẹ́ níwọ̀n ìgbà tẹ́yìn bá ti nígbàgbọ́ nínú Jésù Kristi ẹ̀kan ṣoṣo gẹ̀rọ ni a máa di ọmọ Ọlọ́run ah, so tẹ́yìn bá ti nígbàgbọ́ yẹn lẹ́ẹ̀kan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 nǹkan tó sọ nìyẹn ó ní kò ní kú láéláé ìtumọ̀ rẹ̀ pé kò ní kú ikú kejì kò ní lọ sí ọ̀run àpáàdé àwọn ẹlòmíì máa wọ́n ń bèrè pé nínú ìgbà téèyàn bá ti ní gbàgbọ́ nínú Jésù Kristi tí ó bá wá ṣe nǹkan tí ò dáa níwájú ní ọjọ́ iwájú kí ni ó wàá ṣẹlẹ̀ ẹ mọ̀ wò Bíbélì sọ wípé lẹ́yìn ìgbà tí èèyàn bá ti ní ìgbàgbọ́ nínú jésù kristi ẹni náà di ọmọ ọlọ́run àwọn ẹ̀sìn míì máa ń sọ wípé gbogbo wa pátá nínú ìgbésí ayé wípé gbogbo wa pátá ni ọmọ ọlọ́run irọ́ ni tẹ bá wò nínú ìwé johannu orí kìíní ẹsẹ̀ kejìlá bíbélì sọ wípé ṣùgbọ́n iye àwọn tí ó gbà á Eh, eh, meaning pé iye àwọn tí ó gba Jésù ó ní iye àwọn tí ó gbà á àwọn ni ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́ tí ẹ bá wò dáadáa ẹ máa rí pé àwọn tí ó gba Jésù Kristi gbọ́ nìkan ni Ọlọ́run fún ní agbára láti di ọmọ rẹ̀ so ẹni tí ò bá nígbàgbọ́ nínú Jésù Kristi tí ò bá nígbàgbọ́ nínú Jésù Kristi láti ìgbà tí wọ́n ti bí tí ìgbà tó fi kú kò ń ṣe ọmọ Ọlọ́run ọlọ́run ló da bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kò ní jẹ́ ọmọ ọlọ́run ọ̀ǹtì tí ó bá fi máa nígbàgbọ́ nínú jésù kristi torí ẹ̀ ló ṣe sọ wípé àwọn àwọn torí ẹ̀ ló ṣe sọ pé ṣùgbọ́n iye àwọn tí ó gbà tí ó gba jésù àwọn ni ó fi àwọn ni ó fi agbára fún láti di ọmọ ọlọ́run ó ní àwọn ni àwọn náà tí ó gbà tí ó gba orúkọ rẹ̀ gbọ́ òun ni wọ́n fún ní agbára láti di ọmọ ọlọ́run so nǹkan tó sọ wípé ẹni tó bá ti nígbàgbọ́ nínú Jésù Kristi ó di ọmọ Ọlọ́run. lẹ́yìn ìgbà tí èèyàn bá ti ní ìgbàgbọ́ nínú Jésù Kristi tí ó bá wá ṣẹ̀ ní ọjọ́ iwájú bíbélì sọ wípé Ọlọ́run máa fi ìyà jẹ ẹni náà ní ilé ayé ṣùgbọ́n ẹni náà ò ní lọ sí ọ̀run àpáàdì láíláí kò lè lọ sí ọ̀run àpáàdì mọ́ láíláí nítorí pé kíni nítorí pé ó ti ní ìyè tí kò ní pẹ̀kú. ní inú ìwé Hébérù orí kejìlá ẹsẹ̀ kẹfà bíbélì sọ wípé nítorí pé ẹni tí olúwa fẹ́ òun ní bá wí á sì múnà olúkúlùkù ọmọ tí ó gbà so nǹkan tí bíbélì sọ fún wa ni wípé lẹ́yìn ìgbà téèyàn bá ti ní ìgbàgbọ́ nínú jésù kristi tí ó bá tí ó bá ṣe òfin ọlọ́run tí ó bá tẹ̀lé jésù tí ó bá hùwà búburú tí ó ṣe dáradára bíbélì sọ wípé ọlọ́run máa fi ìyà jẹ ní ilé ayé bíbélì sọ wípé ọlọ́run máa bá a wí ní ilé ayé ṣùgbọ́n ẹni náà sì máa lọ sí ọ̀run rere kò lè lọ sí ọ̀run àpáàdìmọ̀ láéláé nítorí pé kíni nítorí pé ó ti ní ìyè tí kò ní pẹ̀kun ó ti ní ìgbàlà kò sì lè lọ sí ọ̀run àpáàdìmọ̀ láéláé. tí èèyàn bá ní ìgbàgbọ́ nínú Jésù Kristi lẹ́yìn ìgbà tó bá ti fi gbogbo ìgbàgbọ́ ẹ̀ sínú Jésù Kristi tí ò fi sí inú iṣẹ́ ọwọ́ ara rẹ̀ tí ò dẹ̀ sì fi sí inú ọlọ́run mìíràn tí ò dẹ̀ sì fi sí pé kó máa kó máa ṣe òfin ọlọ́run láti lọ sí ọ̀run ni tó sì mọ̀ nínú ara ẹ̀ nínú ọkàn ara ẹ̀ wípé ìdí tí òun fi ń lọ sí ọ̀run rere o wípé nítorí pé òun ní ìgbàgbọ́ ní nínú Jésù Kristi lẹ́yìn ìgbà téèyàn bá ti ní ìgbàgbọ́ yẹn ní ọjọ́ iwájú ká ní pé lẹ́yìn ní ọdún méjì síwájú tí ẹni náà bá hùwà búburú bí ẹni pé tẹ́ni náà bá parọ́ tẹ́ni náà bá jalè tẹ́ni náà bá pààyàn tẹ́ni náà bá para ẹ̀ tàbí kó ṣiyèméjì gan bíbélì sì sọ wípé ẹni náà wípé ọ̀run rere lòun lọ kò lè lọ sí ọ̀run àpáàdìmọ̀ láéláé tẹ bá rí nínú bíbélì bíbélì sọ fún wa wípé ọ̀pọ̀lọpọ̀ ìtàn ló wà nínú bíbélì tí ó jẹ́ wípé àwọn èèyàn púpọ̀ tí wọ́n parọ́ wà àwọn èèyàn tí wọ́n ti nígbàgbọ́ lẹ́yìn ìgbà tó ti nígbàgbọ́ tí wọ́n parọ́ wọ́n wà àwọn tí wọ́n pààyàn àwọn tí wọ́n ṣàgbèrè àwọn tí wọ́n para wọn àwọn tó sì ti yèméjì lẹ́yìn ìgbà tí wọ́n bá lẹ́yìn ìgbà tí wọ́n ti ní ìgbàgbọ́ yẹn gbogbo a ní àwọn èèyàn nínú bíbélì tí wọ́n ṣe irú àwọn nǹkan tí wọ́n ṣe irú àwọn nǹkan yìí gbogbo wọn pátá ni wọ́n lọ sí ọ̀run rere tá a bá wo ìtàn Sólómọ́nì òun ni ó kọ orin Sólómọ́nì òun ló kọ ìwé òun ló kọ orin Sólómọ́nì Bẹ́lì sọ wípé ní ìgbẹ̀yìn ayé ẹ̀ wípé ó wá ń bọ òrìṣà àwọn ìyàwó rẹ̀ inú ọlọ́run ò sì dùn sí gbogbo nǹkan tí ó ṣe yìí kí ni ọlọ́run wá ṣe ọlọ́run fi ìyà jẹ ọlọ́run fi ìyà jẹ àwọn ọmọ ọmọ rẹ̀ nítorí nǹkan tí ó ṣe ṣùgbọ́n bíbélì sì sọ wípé ọ̀run rere ni Sólómọ́nì lọ ìdí tá a fi mọ̀ wípé ọ̀run rere ni Sólómọ́nì lọ ni wípé bíbélì sọ wípé gbogbo àwọn wòlíì ni wọ́n wà ní ọ̀run rere nǹkan tí Jésù sọ ni ní inú ìwé Luke rẹ̀. so nǹkan tí mò ń sọ fún yín ni pé mi ò sọ wípé ká lọ máa ká lọ máa ṣe búburú mi ò sì sọ pé ká lọ máa ṣe nǹkan tí ò dá mi ò sì sọ pé ká má gbọ́ ọ̀rọ̀ sí Ọlọ́run lọ́rùn ká má ṣe òfin Ọlọ́run ó yẹ ká má ṣe òfin Ọlọ́run ó yẹ ká máa hùwà dáadáa ó yẹ ká máa ṣe dáradára lójó ká yẹ máa try láti ṣe dáadáa lójoojúmọ́ ṣùgbọ́n ìwà dáadáa kọ́ ló mú yàn lọ sí ọ̀run lẹ́yìn wọn ìgbà téèyàn bá ti nígbàgbọ́ nínú Jésù Kristi èèyàn ó lọ sí ọ̀run èèyàn gbúdọ̀ lọ sí ọ̀run torí Jésù sọ wípé òun ti fún ní iyè tí kò ní pẹ̀pẹ̀ kò lè lọ sí ọ̀run àpáàdé tẹ bá wò ó nínú ìwé Jòhánù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 lọ́wọ́ jésù kristi ìtumọ̀ rẹ̀ pé kò ní kò sí bó ṣe lè lọ sí ọ̀run àpáàdé mọ́ kò sí bó ṣe lè lọ sí adágún iná mọ́ so good news ni eléyìí ah, tẹ bá sì wò nínú ìwé róòmù orí kẹjọ bíbélì sọ pé kò sí nǹkan kan tí ó lè yà wá kúrò nínú ìfẹ́ ọlọ́run tí ó wà nípa kristi jésù olúwa ẹ máa wò ó ní kò sí nǹkan kan tí ó lè yà wá kúrò nínú òfin ọlọ́run so lẹ́yìn ìgbà téèyàn bá ti ní gbàgbọ́ nínú jésù kristi bíbélì sọ pé kò sí nǹkan kan tí ó lè yà wá kúrò nínú ìfẹ́ rẹ̀ kò sí nǹkan tí ó mú wa tí a fi máa lọ sí ọ̀run àpáàdì kò sí nǹkan tá a lè ṣe tá a fi máa lọ sí adágún iná a ó lọ sí ọ̀run rere a ó lọ sí ọ̀run rere nǹkan tí bíbélì sọ nìyẹn ẹni tí ó bá sì gbàgbọ́ nípa yìí nípa nǹkan tí mo sọ yìí a lọ sí ọ̀run àpáàdì you know um, á lọ sí ọ̀run àpáàdé ṣùgbọ́n ẹni tó bá fẹ́ lọ sí ọ̀run rẹ kó fi gbogbo ìgbàgbọ́ ẹ̀sìn ní jésù kristi kó mọ̀ wípé jésù kristi ti kú fún gbogbo ẹ̀ṣẹ̀ wa tẹ bá sì ní ìgbàgbọ́ nínú ìyẹn nìkan ṣoṣo ẹ lọ sí ọ̀run ṣùgbọ́n ẹni tó bá sọ pé ìgbàgbọ́ òtó èèyàn ní láti gbàgbọ́ ṣùgbọ́n èèyàn ní láti máa ṣe dáadáa láti lọ sí ọ̀run láti lọ sí ọ̀run ẹni náà máa lọ sí ọ̀run àpáàdé torí ó nígbàgbọ́ nínú ara rẹ̀ ó nígbàgbọ́ nínú iṣẹ́ ara rẹ̀ ṣùgbọ́n a ní láti fi gbogbo ìgbàgbọ́ wa sí jésù kristi jésù kristi ti kú fún wa ó ti kún fún wa nítorí ó fẹ́ràn wa ó ti ṣe gbogbo iṣẹ́ tó yẹ tó ní ta ní láti ṣe ó ti yẹ ó ti ó ti ṣe gbogbo iṣẹ́ tó yẹ kéèyàn ṣe láti láti san èrè ẹ̀ṣẹ̀ wa ó ti ṣe gbogbo ẹ̀ pátá a kàn ní láti gba ẹ̀bùn yẹn ẹ̀bùn ọlọ́run yẹn báwo la ṣe gbà láti nígbàgbọ́ nínú Jésù Kristi a lè san fúnra wa torí a torí gbogbo wa láti ṣe a lè san ṣùgbọ́n tẹ́ bá ti nígbàgbọ́ nínú Jésù Kristi ẹ lọ sí ọ̀ràn àpáàdà wọn kátó bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí mẹ́rin tó ní pé ẹ ti ní iyì tí kò ní pẹ̀kú. ẹni tó bá gbọ́ gbogbo nǹkan tí mo sọ yìí tí ó nígbàgbọ́ nínú títí tí ó fẹ́ fi gbogbo ìgbàgbọ́ ẹ̀ sí orí Jésù Kristi mo fẹ́ bá yín sọ wípé ẹ nígbàgbọ́ yín nínú Jésù Kristi àwọn wà gbàdúrà màá bá yín gbàdúrà ẹ sì sọ tẹ̀lé mi tí ẹ bá fẹ́ fi gbogbo ìgbàgbọ́ yín sí orí Jésù Kristi so ẹ sọ tẹ̀lé mi kẹsì sọ pé Jésù Kristi Olúwa mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí ọ̀run àpáàdì ló sì yẹ kí n lọ nítorí ẹ̀ṣẹ̀ mi ṣùgbọ́n mo nígbàgbọ́ pé ẹ kú fún mi wọ́n sì sin yín ẹ sì jíǹde ní ọjọ́ kẹta ẹ ṣe tí ẹ kún fún ìgbàlà mi ní orúkọ Jésù Kristi olúwa wa àmín.